wọ́n ní wọ́n ti close fifty thousand mosque pa nílùú Iran nítorí nítorí pé wọ́n ti ń fi ẹ̀sìn wọ́n fi wọ́n fi ń mọ̀ wọ̀nyàn lẹ́rú wọ́n fi ẹ̀sìn Islam wọ́n ti fi wọ́n ti fi wọ́n ti fi ń dúnkòkò máwọn èèyàn jù torí ẹ̀ ńkọ́ wọ́n wá ti àwọn mosque pa léyìí tó já sí wípé tó bá fi máa rí bí ọdún mélòó kan sí ó ṣeé ṣe ẹ ó ṣeé ṣe kó má sọ̀rọ̀ ẹ̀sìn Islam rárá nílùú Iran mo kí gbogbo ojú tó wò mí àti tó ń gbọ́ mi ẹ bá mi pín fídíò yìí ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn èèyàn wọ́n ti ti more than fifty thousand mosque ní ìlú Iran ẹ torí àwọn ò ní pín so ẹ̀yin tẹ́ ẹ fẹ́ káwọn èèyàn ní tẹ́ ẹ fẹ́ káwọn èèyàn kí ọpọlọ wọn ṣí tẹ́ ẹ fẹ́ kójú wọn là ẹ bá mi pín fídíò yìí kó dọ́dọ̀ àwọn tó yẹ kó dé mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òde káàkiri àgbáyé gbogbo ah, tó jọ mẹ́ta bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ohun kan ló mú mi jáde lónìí ẹ ti mọ̀ pé tèmi ò bá ti rí nǹkan kan tó wà important tó ṣe pàtàkì mi ò kí ń jáde bẹ́ẹ̀ ni lórí ọ̀rọ̀ ẹlẹ́sìn òmẹ̀sìn tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ nílẹ̀ Yorùbá òun ló jẹ́ kí n jáde lónìí àwọn ẹlẹ́sìn mùsùlùmí ibi tí wọ́n ń bá ọ̀rọ̀ ẹ̀sìn mùsùlùmí lọ yìí ó fẹ́ dàbẹ̀ pé wọ́n fúnra wọn ni wọ́n fẹ́ paná ẹ̀sìn mùsùlùmí nílẹ̀ nàìjíríà pàápàá nílẹ̀ yorùbá bẹ́ẹ̀ ni mo sọ ah, kí ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ ni wípé ṣe mọ̀ pé ó máa ń níbi tí àwọn èèyàn máa ń lè fara gba nǹkan wọn hmm, ó máa ń níbi tí àwọn èèyàn máa lè fara da eh, eh, nǹkan wọn ẹ̀sìn tá a rẹ̀ ń wò yìí fáwọn tó bá ní ìmọ̀ tó dẹ̀ ní òye dídá ẹ̀sìn tí wọ́n dá ẹ̀sìn lẹ̀ ọlọ́run ọba kọ́ ló dá ẹ̀sìn lẹ̀ o àwọn èèyàn ló dá ẹ̀sìn lẹ̀ dídá tó ń dẹ̀ dá ìsínlẹ̀ rí wọ́n dálẹ̀ láti lè fi Control. ìhùwàsí àwọn èèyàn kan láti fi control. báwọn èèyàn ṣe máa live lifestyle wọn bẹ́ẹ̀ òun ìdí tó fi dá ìsínlẹ̀ nìyẹn o fún àwọn tó bá ní òye tó mọ̀ nípa ìsìn dáadáa tó ní ìlú kan tó jẹ́ pé ìlú ẹlẹ́sìn ìlú mùsùlùmí paraku ni wọ́n tó jẹ́ pé tó máa sọ pé Islam country Islamic country gangan ní ìlú yìí torí mo rí pé látìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ láti bí oṣù kan sẹ́yìn mi ò rí mídíà kankan ní nàìjíríà tàbí ilẹ̀ yorùbá kó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí mídíà hmm, kankan sọ̀rọ̀ nípa ẹ̀ pàápàá àwọn ẹlẹ́sìn gan wọn ò ṣe bẹ́ẹ̀ nípa àwọn gbọ́ mo dẹ̀ mọ̀ pé àwọn ẹlẹ́sìn mùsùlùmí dáadáa wọn á ti gbọ́ nípa ọ̀rọ̀ tí mò ń sọ yìí ṣùgbọ́n wọn ò ṣe bẹ́ẹ̀ nípa gbọ́ kí ló ṣẹlẹ̀ nílùú tí mò ń sọ yìí tẹ́ ẹ bá rántí níbi oṣù mélòó kan sẹ́yìn nílùú kan tí wọ́n pè nílùú Iran wọ́n pa arábìnrin kan nítorí ọ̀rọ̀ hijab bẹ́ẹ̀ ni léyìí tó ṣe pé ó mú káwọn èèyàn bẹ̀ sí ní ṣe ẹ̀hónú kán ṣe protest káàkiri gbogbo ìlú yẹn wípé sẹ́ kí ló dé tẹ́ fi ń pa àwọn èèyàn torí pé wọ́n lo ìjáàbù àbí wọ́n lo ìjáàbù hmm. ṣe mọ̀ pé èyí tó ju bẹ́ẹ̀ lọ ń ṣẹlẹ̀ nílẹ̀ wa ń ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà ó ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà tó máa dẹ̀ lu ẹni máa lu ẹni ẹ lóko pa wọn ni torí pé ó ṣe kíní kan ó blaspheme àbí torí pé ó sọ̀rọ̀ sí Muhammad hmm. kò ń ṣe kíní kò ń ṣe kejì kò ń ṣe kẹta o nílẹ̀ Nàìjíríà ohun kékeré tó ṣẹlẹ̀ yẹn nílùú Iran yẹn ǹjẹ́ jẹ́ mọ̀ pé látàrí ẹ̀ ń sìn over fifty thousand mosque over fifty thousand mosque ni wọ́n ti pa nínú Iran tó jẹ́ pé wọ́n ní bíi mosque bíi seventy five thousand mosque náà ní nílùú Iran ṣùgbọ́n torí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn wọ́n ti ti over fifty thousand mosque wọ́n ti ti pa nítorí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yẹn torí pé wọ́n lu ọmọbìnrin kan pa nítorí ọ̀rọ̀ hijab kí ni mo fẹ́ pé àkíyèsí wa sí mbẹ̀ ẹ jẹ́ kí n kó má dàbí ọ̀rọ̀ àhesọ mo rí fídíò yẹn mo tún wá lọ ṣe research pé ṣé ọ̀rọ̀ yìí ṣé lóòótọ́ ló ṣe ṣé lóòótọ́ ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbí kò ṣe lóòótọ́ mo máa play fídíò yẹn fún wa màá tún wá lọ ka átíkù tí mo kà tí mo kà tí mo rí màá tún kà fún yín kẹ́ ẹ lè mọ̀ pé ṣé ti rí gbogbo ẹ̀yin tó yẹ pé ọ̀rọ̀ tó bá ti ń bá yín sọ̀rọ̀ ìṣẹ̀ṣe tó jẹ́ ẹ̀sìn ti yín gangan ìṣẹ̀ṣe tó jẹ́ ẹ̀sìn àwọn baba ńlá yín tó yẹ pé tó bá ti ń sọ̀rọ̀ ẹ̀ létí yín báyìí á dàgbà tẹ́ pé wọ́n wọ́n wọ́n tì ń sọ́dọ̀ àṣetánì ni bẹ́ẹ̀ lómi ṣe máa ń rí nìyẹn o tó máa ti ń sọ̀rọ̀ ìṣẹ̀ṣe nǹkan tó jẹ́ pé nǹkan tó jẹ́ pé àwọn bàbá ńlá bàbá yín tí wọ́n ń ṣe tí wọn ò kú àbí tí wọn tí tí tí tó jẹ́ pé òun náà fi òun náà fi náà fi lo ìsẹ̀mí ayé wọn tó bá ti ń bẹ́ẹ̀ lómi sọ báyìí àdàgbà tẹ́ pé wọ́n wọ́n fẹ́ kó lọ sódà ṣètánì ní bẹ́ẹ̀ kẹ̀rẹ́ wọ́n ní nǹkan tẹ́ni ní tẹ́ni tàkísà ní tààtàn ẹ ẹ jẹ́ kí n play fídíò yẹn fún yín kẹ́ ọkọ rí fídíò náà. Islam and Iran being finished. Finished. You're yes. finished, boy. You're <laughs> finished. yes. Like yeah. yes. 50,000 out of 75,000 mosques in Iran are closed. Closed. They're nice. closing them because nobody's going to the mosque anymore. Wow. Iran, they don't care about Islam anymore at all. Yes. You know, it says uh, in an article two years ago, it said about almost like the majority of the country is yeah. not uh, Muslim now. No, the majority of the country is secular. mo lérò pé ti rí fídíò yẹn mo lérò pé ti rí fídíò yẹn <laughs> ṣe ti gbọ́ wọ́n ní wọ́n ti close fifty thousand mosque pa nínú Iran Nitori, nitori pé wọ́n ti ń fi ẹ̀sìn wọ́n fi wọ́n fi ń mọ̀ wọ̀nyàn lẹ́rú fi ẹ̀sìn Islam wọ́n ti fi wọ́n ti fi wọ́n ti fi ń dúnkòkò máwọn èèyàn jù torí ẹ̀ ń kọ́ wọ́n wá ti àwọn mosque pa lẹ́yìn tó já sí wípé tó bá fi máa rí bí ọdún mélòó kan sí ó ṣeé ṣe ẹ́ ó ṣeé ṣe kó má sọ̀rọ̀ ẹ̀sìn Islam rárá nílùú Iran ìlú tó yẹ pé ìlú Islam gangan ni o níbẹ̀ láti níbẹ̀ láti ń rí àwọn kan nílùú Ìlọrin tó ń dúnkokò mọ́ obìnrin kan torí pé ó ló fẹ́ ṣe ọdún ọdún bóyá ọdún Ọ̀ṣun àbí ọdún tó bá wù kó bóni ẹ fẹ́ ṣe ah, tó jẹ́ pé ẹ̀sìn tó gbà tó gbàgbọ́ nú ẹ̀ ni ìlú Iran bó ṣe jẹ́ pé ìlú tó lórúkọ tó láyé tó bó ṣe jẹ́ pé ìlú tó ń gbẹ̀sìn tó láyé tó gba ẹ̀sìn Islam yìí ara àwọn ọdún tó fún yín ní ẹ̀sìn Islam tẹ̀ ń sìn nìyẹn o bó ṣe jẹ́ pé wọ́n gba ẹ̀sìn yẹn tó láyé wọ́n paná ẹ̀ wọ́n ti ń paná ẹ̀sìn Islam nílùú eh, Iran hmm? wọ́n paná ẹ̀sìn Islam nílùú Iran ẹ̀sìn ó yẹ kó máa tọ́yàn sọ́nà lọ́nà bó ṣe máa bó rìn just a way of guiding you in life kó má bàa go astray ni ẹ̀sìn wà fún kó ṣe pé kẹ́ máa fi máa enslave àwọn èèyàn kó ṣe pé kẹ́ máa fi intimidate àwọn èèyàn ẹ wá jẹ́ kí n ka átíkù tí mo kà tó jẹ́ pé ó gbé fídíò yìí lẹ́yìn ẹ jẹ́ kí n kà fún yín fáwọn tó máa sọ pé àwọn yẹn kàn sọ fídíò ara wọn yẹn kàn ṣe eré tó wù wọn ni ẹ jẹ́ kí n lọ kà fún yín ẹ̀yin náà ẹ lọ wo Google ìwọ tó bá fẹ́ sọ pé fẹ́ járọ̀ mi lọ sí Google kó lọ search pé is how many mosque or mosque closed in Iran kọ̀ọ̀kan sórí Google bẹ́ẹ̀ pé mosque closed in Iran kó wá jẹ́ kí Google kó lọ bẹ́ẹ̀ wò wá kó gbọ́ wá fún ẹ. now wọ́n ní the article says senior cleric claims religion in Iran is weak fifty thousand mosques closed okay. Only a senior Iranian cleric says about 50,000 mosques out of 75,000 are closed, showing the declining numbers of Iranian attending. Wọ́n nítorí pé àwọn ọ̀pọ̀lọpọ̀ Iran wọ́n kọ̀ láti má lọ sí wọn lọ sí mosque láti lọ ṣàdúrà mọ́. Ṣé wọ́n túmọ̀ sí pé wọ́n ṣe lọ sí mosque láti lọ ṣàdúrà yẹn? Ṣé ó túmọ̀ sí pé Ọlọ́run ò ní gbàdúrà wọn mọ́ tí wọ́n bá gbàdúrà nílé? Àbí ṣé ó túmọ̀ sí wípé kódà ọ̀pọ̀lọpọ̀ wọn nípa látàrí kan tó ṣẹlẹ̀ yìí wọ́n máa fi ẹ̀sìn Islam lẹ̀ tẹ́sìn míì bá wà nílùú wọn tẹ́lómi ìṣe tó mú àlàáfíà wá tó fàyè gbà tó fàyè gbà wọ́n láti live life tó ń fẹ́ live wọ́n máa mú ẹ̀sìn yẹn dání tó bá yẹ pé kò sí ẹ̀sìn míì wọn ò ní yànnà ṣẹ̀sìn míì rárá mọ́ ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwọn àyín kan nílẹ̀ Yorùbá ẹ ṣì ń dúkòkò máwọn kan mo sì tún rí fídíò kan náà tí ẹ̀kan pera ẹ̀ láàfáà náà obìnrin kan tó jẹ́ oníṣẹ̀ṣe tó ń sọ pé kò gbọ́dọ̀ lè kúrò láàrin ìgboro láàrin ọjà tó sọ pé máa lọ kú sílé ni because ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ò lajú ẹ ò mọ nǹkan tí ayé ibi táyé dé ń sìn ẹ̀ mọ ibi táyé wà ibi tí ayé wà ní bíi sixty seventy years ago lẹ́yìn sì bá wọn wà. tábàrò tọrọ ká máa bára wa sọ ibi táyé wà ní sixty seventy years ago lọ́pọ̀lọpọ̀ yín sì wà tẹ̀ ṣe rò pé báyé ṣe ń lọ nìyẹn bẹ́ẹ̀ kẹ̀rẹ́ ilé ayé ti kọjá ẹ ẹ tó bá sin ọlọ́run ọlọ́run ní bùkún ẹ tó bá ṣe kinní kan ẹlòmíì gan ọ̀run yìí ọ̀run ilẹ̀ fi máa ń dúnkù kò mọ́ ẹlòmíì ilẹ̀ fi máa ń tàn ẹlòmíì ẹ tó bá tún ṣe tó bá ṣe kinní kan tó bá sin ọlọ́run láyé òní wà àlùjọ náà òní rí ọ̀run wọ̀ ta ló sọ fún ẹ pé ìwọ fúnra ẹ máa dọ̀run ta ló sọ fún ẹ pé ọ̀run igan wà òun exist ṣé o ti dé ẹnìkan ti lọ síbẹ̀ rí tó padà wá sọ fún yín pé ọ̀run o báyìí ló ṣe rí ni tí ó bá ṣe pé nìyẹn fẹ́ parọ́ ṣe ṣe ẹ ṣe rẹ́ni tó ti lọ sọ́run yẹn tó wá pé báyìí lọ́run ṣe rí ẹyẹ káyé máa tọra wa mọ́ ẹ jẹ́ kí n ka átíkù yẹn síwájú wọ́n ní senior cleric yẹn sọ wípé expressing regrets over the low numbers engaged in worship Mohammed abdulgas abu abulgasim daulabi who serves as the liaison between Ephraim Re Administration and the country's seminaries said on Thursday that the numbers are a worrying admi admission for a state built around the principles of Islam. Ìlú tó yẹ pé principle of Islam no fi no fi build ẹ o ìyẹn Iran. It was it was built on the principles of Islam but nísìnyẹ wo fifty thousand mosque nínú seventy five thousand tó túmọ̀ sí pé bíi bíi seventy percent àbí sixty five percent of the mosque tó wà nílùú yẹn náà ti close up tí bá sọ fáwọn kan náà ni pé nílùú eh, Germany wípé church tó wà ń bẹ̀ ẹ́ péréte báyìí ni péréte báyìí ni àwọn church tó wà ń bẹ̀ kódà àwọn church tó wà ń bẹ̀ gan wọn kì í wọn kì í ṣí wọn mọ́ wọn kì í ṣe bẹ́ẹ̀ lọ wọn kì í ṣe bẹ́ẹ̀ lọ síbẹ̀ mọ́ ìgbà míì ó lè jẹ́ pé lẹ́ẹ̀kan lọ́dún àbẹ́ẹ̀mejì lọ́dún náà máa ṣí church yẹn náà máa ṣí ṣọ́ọ̀ṣì yẹn tó bá tún máa ṣí ṣọ́ọ̀ṣì yẹn gan agbára kankan lè fi máa rí àwọn youth àwọn àgbàlagbà àwọn arúgbó náà máa ń lọ sí àwọn mosque yẹn àwọn church yẹn láti lọ ṣèjọ́sìn bẹ́ẹ̀ because wọ́n ti realize pé ọ̀rọ̀ ẹ̀sìn àbí ọ̀rọ̀ pé kìíní òun kọ́ ló kàn báyìí wọ́n ti ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ti padà já irọ́ táwọn òyìnbó pa fún wọn wọ́n ti padà rí pé ọ̀rọ̀ ẹ̀sìn tá à ń sìn akàn ń ṣe pé kákàn ṣáà lè máa ríbi kan lọ ní weekend ni ọ̀pọ̀lọpọ̀ tó lọ sí church gan ní nàìjíríà ẹ tẹ́ lọ sí church ní nàìjíríà ẹlòmíì kan lọ ń ṣe jamboree lásán ni ẹlòmíì kan lọ ń ṣe ẹlòmíì kan lọ ń ṣe ẹlòmíì àlọ sí church orúkọ kán lè rí ẹlòmíì àlọ sí church torí kó fẹ́ ṣe exercise kó pàtẹ́wọ́ kó ṣe kinní kan ẹlòmíì gan ọkọ ẹ̀ kò ṣe pa ẹlòmíì ń bá ọkàn kan lọ sọ́dọ̀ ọlọ́run láti lọ láti lọ láti lọ gbèrè nǹkan kan lọ́dọ̀ ọlọ́run ẹlòmíì ṣàkóso lọ sí church pé torí pé tóun bá church àwọn kan máa béèrè lọ́wọ́ church owó tá a bá wò lọlé ni wọ́n tún wá bí wá wọ́n tún wá béèrè lọ́wọ́ wa wọ́n tún wá máa kí wa sílé pé kí ló dé tá a wá sáàrin in church that is why tẹ́lẹ̀mí fi lọ sí church ẹlẹ́mí lọ sí church torí pé poverty ń bàjá ó pé tó ń bá lọ sí church bóyá òun tó máa gbàdúrà sọ lọ́hùn ọlọ́run àgbàdúrà òun ìjọ tó bá ti wá di pé ó ní alternative means láti tí ò lọ sí church tó dẹ̀ rí oúnjẹ jẹ tó ń rí ilé tó ń rí ilé gbé tó yẹ pé eh, àwọn ọmọ ẹ̀ wọ́n rí school lọ á pé kí la tún fẹ́ lọ gbàdúrà fún church ẹlòmíì lọ sí ṣọ́ọ̀ṣì torí pé ń wáṣẹ́ lásán ni ìjọ tí o bá ti lè ríṣẹ́ iṣẹ́ yẹn gan ló máa padà máa sọ pé ẹ má bínú iṣẹ́ ni ò jẹ́ ká wá sí ṣọ́ọ̀ṣì iṣẹ́ ni ò jẹ́ ká ṣàdúrà torí pé nǹkan tẹ́lẹ̀ mi ń wá lọ sí church ó ti padà rí ẹ jẹ́ kí n tẹ̀síwájú inú átíkù máa yẹn ó ní Dualabi who is also a member of the Assembly of Experts a deliberative body empowered to appoint the supreme leader, said the outcome of religion in Iran has led to people's living religion. living religion. Ó mì pé nípasẹ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ó ti jẹ́ káwọn ọ̀pọ̀lọpọ̀ máa fi ẹ̀sìn sílẹ̀. Wọ́n fi ilẹ̀ ní kò ṣe pé yáwọ́n ti ẹ̀ stop láti máa lọ sí mosque. Kò ṣe pé wọ́n stop láti máa lọ sí mosque. Wọ́n fi ẹ̀sìn wọn lẹ̀ ni. Tó túmọ̀ sí pé bá ṣe ń ti mosque yẹn pa yẹn. Ìdí tó fi ń ti mosque yẹn kan pa ni wípé àwọn àwọn èèyàn ti fẹ́ lọ sí mosque mọ́ rárá. Because wọ́n ti wá rí i pé ṣé tábà tí wàhálà ṣẹ̀sìn a gbọ́dọ̀ máa ṣẹ̀sìn mọ́ a gbọ́dọ̀ máa enslave ara wa ni wọ́n ti ní pọ́nkàn fi ẹ̀sìn yẹn di àwọn lọ́wọ́ láti má lè láti má lè explore life wọn láti má lè enjoy life wọn. Hmm? now only emphasizing the weakening of religiosity among society and in turn a weakening legitimacy of a government ruling by religious dictate dictat is said when people look at the output of the religion nígbà táwọn èèyàn wo àbájáde eh, ẹ̀sìn táwọn sìn they decide to enter the religion or leave the religion ní nǹkan tó ń gbìyànjú láti sọ ni pé ìdí táwọn èèyàn fi máa ń wọnú ẹ̀sìn kan ni wípé tó bá ti wọ àbájáde ẹ̀sìn yẹn wọ́n á àwọn èèyàn ló máa ń decide ah ẹ̀sìn yìí ó dẹ̀ wù mí o mo nífẹ̀ẹ́ sí wọ́n ṣe ń ṣe ẹ̀sìn yìí wọ́n á decide láti join àbí láti má join ẹ̀sìn yẹn ṣùgbọ́n tó bá yẹ pé ọ̀pọ̀lọpọ̀ tó wà Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ ni tó ń ṣe ẹ̀sìn Islam àbí tó ń ṣe ẹ̀sìn Christian Christian tí ó bá jẹ́ pé ó ṣeé fẹ́ lómi láti make new decision ẹ wo tábà ní parọ́ fúnra wa àwọn tó máa fi ẹ̀sìn lẹ̀ ló máa pọ̀ jù tó bá jẹ́ pé ìjọba tí wàá ń ṣe ẹ̀tọ́ wọn nílùú táwọn èèyàn ń live life bó ṣe yẹ kán live ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ṣẹ̀sìn lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n á decide láti fi ẹ̀sìn lẹ̀ because wọ́n á wò pé kí là ń fẹ́ ṣẹ̀sìn yìí fún ṣé ti oúnjẹ táàrí jẹ ni ṣé ti ilé táàrí gbé ni ṣé ti pé àwọn ọmọ ọ̀rílẹ̀wé lọ ni ṣé torí pé àlàáfíà ni tí wọ́n bá yẹ pé good hospital wà nílùú àwọn èèyàn á dá láàfíà tẹ́yìn bá táwọn ìbá jẹ gidi nílùú àwọn èèyàn alálàáfíà ara nǹkan tó fún àwọn èèyàn ní good health nìyẹn ṣùgbọ́n tẹ́ bá ti ń sọ pé ńgbà tí ìjọba bá ti ṣe ojúṣe wọn in the first place ìlú máa rí bó ṣe rí ìlú máa rí bó ṣe rí ó di adi pé káwọn èèyàn máa gbóúnjẹ tí òye kan gbowó inú ìlú wọn á gbowó lé a máa fún àwọn aráàlú láìsàn ẹ jẹ́ n àti fẹ́ parí ẹ̀. ó ní when people look at the output of the religion they decide to enter the religion or leave the religion, with reasons including the humiliation of people in the name of religion, falsification of religious concepts and teachings. tó ti yé yín ẹ kẹ máa humiliate àwọn èèyàn torí pé ẹ máa ní wọn ṣẹ̀sìn kan ẹ máa rí àwọn kan tó máa ní wọn fa irun èèyàn torí pé ẹ ó jẹ́ mùsùlùmí ò lè dárun ò lè ò lè fi irun tó bá wù ẹ́ lẹ̀ sórí ẹ ibi táyé lajú dé ibi tí ilé ayé dé ní twenty one century Eh? kẹ́ bá ṣe sọ pé ẹnìkan ò gbọ́dọ̀ gẹ́rùn irun kan ẹnìkan ò gbọ́dọ̀ ṣe irun kò gbọ́dọ̀ ṣe kinní kan sí irun ẹ̀ kò gbọ́dọ̀ fi kinní kan sí irun àwọn òyìnbó tó ń fún ẹ tó ń fún yín lẹ́sìn gan èwo náà sọ pé wọn kì í ṣe ń bẹ̀ èwo náà àwọn òyìnbó kì í ṣe ń bẹ̀ tó ń fún yín lẹ́sìn. falsification of religious concepts and teachings and depriving people of a decent life and creating poverty in the name of religion in the name of religion people are creating poverty You are creating poverty because of religion. And religion ten create, I mean, poverty ten create yìí is a deliberate attempt to keep people subjected or submissive to your religion. Tẹ́lifíṣà tí ta ta ta bá yàrá wa dé nílẹ̀ nílẹ̀ Áfíríkà nílẹ̀ Nàìjíríà àti nílẹ̀ Yorùbá. Kẹ́ lè mọ̀ pé ẹ̀sìn tẹ́ ẹ̀ ń ṣe lọ́wọ́ wọ́n fi wọ́n fi fi sínú sínú wọ́n fi ẹ̀ poverty tó ń ṣe yín lọ́wọ́ kẹ́ ẹ lè wà submitted to the poverty tẹ́ wà nú ẹ̀ ni ẹlòmíì jọ tó bá ti fi ẹ̀sìn lẹ̀ tó bá ti tó bá ti gbé ẹ̀sìn as a last thing tó wá gbé productivity síwájú láìfẹ́ tó yẹ pé aspiration náà everyday ni bó ṣe máa jẹ́ èèyàn láyé ìjọ yẹn ló máa bẹ̀ sí ní jẹ́ èèyàn tó bá jẹ́ pé ẹ̀sìn ló ń gbé síwájú láìfẹ́ you will continue to do that religion until you die gbòòrò ní láṣeyọrí kankan láyé bọ́jọ́ tó bá ti lè sọ pé irọ́ i want to be productive i want to o fẹ́ o fẹ́ o fẹ́ wà productive sí society tó wà ń bẹ̀ o fẹ́ wà productive sí society tó wà àti environment tó wà ìjọ yẹn ayé ẹ̀ máa bẹ̀ sí ní lọ now ní ní ìparí wọ́n ní he made the remarks as growing numbers of Iranians of all ages are becoming weary of the regime's justification of Islam as the base of its brutal dictatorship wọ́n ń fi ẹ̀sìn bojú máa fi dáṣẹ̀rí àfáwọn èèyàn ó ti wá ká ó ti wá jájú àwọn èèyàn lójú pé wọ́n kàn mọ́ ọmọ fi ẹ̀sìn yìí pọ́líṣ àwọn ni not that pé bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe burú tó àbí bẹ́ẹ̀ lọ́lọ́run ṣe ní kọ́ máa treat àwọn sí. Hmm? okay wọ́n ní reflected by months of violent protest since September in the wake of the death in morality policy custodian of Mahasa Amini arrested for the inappropriate use of her hijab. wọ́n ní kí ni ìṣẹ̀lẹ̀ yìí látìgbà tí ọmọbìnrin tí mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tí wọ́n ní wọ́n arrest nítorí ọ̀rọ̀ hijab wọ́n dẹ̀ padà pa obìnrin yẹn wọ́n padà pa ọmọbìnrin yẹn àtìgbà yẹn wọ́n ti wá wò pé àkí ló dé torí pa àlòjàb àlòjàb ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ kẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló ṣẹlẹ̀ ní nàìjíríà lójoojúmọ́ o tó yẹ pé àwọn èèyàn torí ẹ̀ nígbà tó yẹ pé wọ́n ti fi wọ́n ti fi ìbòjú bo ẹlòmíì lójú ẹlòmíì ò mọ̀ yàtọ̀ láàrin à ń ṣẹ̀sìn àti pé èèyàn live good life torí pé wọ́n ti wọ́n ti brainwash ẹlòmíì láti kékeré wọ́n ti brainwash ọ̀pọ̀lọpọ̀ hmm? now brainwashing yẹn ó ti jẹ́ kẹ́lẹ́ mi máa rí kó máa rí dàbẹ́ ni pé the only thing tó wà important in life òun òun ni ẹ̀sìn yìí bẹ́ẹ̀ kẹ́ ẹlòmíì inú wọn yìí ẹlòmíì inú àwọn tó máa ń jàjà ẹ̀sìn yìí torí pé wọ́n ń rí tọrọ kọ́bọ̀ wọ́n rí ẹ̀sìn yẹn fi deceive àwọn èèyàn láti fi tàn àwọn èèyàn wọ́n mọ̀ pé ìjọ tójú ẹlòmíì bá là kò ní wá sọ́dọ̀ àwọn ọmọ lára àwọn àfáà yìí hmm? òun ló mo ṣe ń kí bọ́dà mi tán pè ní Tani Olohun tó jẹ́ pé pẹ̀lú iṣẹ́ tí arákùnrin yẹn ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbẹ́ni yẹn náà tó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ máa lísìn sí ni wípé òun náà jẹ́ ni tó ti ṣe ẹ̀sìn Islam yẹn rí ó ti rí inú àtìta ẹ̀sìn yẹn ó ti di pé ẹ̀tàn ló wà ń bẹ̀ torí ẹ̀rọ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ní very cogent reason àbí cogent point láti láti tako ẹ̀ kò tó ti mọ ibi tó máa gbà wọlé sí yín lára tẹ́ bá gbà wọlé àwọn ibi tó máa gbà jáde sí yín lára ẹ jẹ́ àlọ́ ṣe sùúrù kò sẹ́ni tó lè jà fọ́lọ́hún o kò sí ẹni tó lè jà fọ́lọ́hún people people uh, putting people in, uh, in bondage of religion for your own interest it will only be bringing problems to the society àwọn tó ń hálẹ̀ hálẹ̀ yorùbá àbí ní ní nàìjíríà ìyàwó olówó mélòó lẹ rí tó ń hálẹ̀ ha tó ń ṣẹ̀há fún ṣèbí àwọn tálákà náà ló ń hálẹ̀ ha ìyàwó sẹ́nitọ̀ ìyàwó pọlitíṣàn mélòó lẹ rí tó ń hálẹ̀ ha tẹ̀mọ̀ jẹ́ kàn ẹ̀ níjẹ́ fẹ́ kàn èèyàn kàn ṣàmà ẹ̀ níjẹ́ fẹ́ kàn èèyàn live life tó yẹ kàn live àtẹni tó dùn mọ́ àtẹni tí ò dùn mọ́ putting people in, in, in, in, in religious bondage just for your own interest tẹ́ ẹ̀ bá ti dẹ́kun gbogbo ilé tẹ́ ẹ̀ ń ṣe nílẹ̀ yorùbá yìí ẹ̀ àdéhùn fìdí ohun tẹ́ ẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ yẹn ló máa padà ṣẹlẹ̀ kí ló máa padà ṣẹlẹ̀ ìṣẹ̀ṣe tẹ́ ẹ̀ fẹ́ káwọn èèyàn ṣe yẹn ló máa padà síde because nígbà tó bá ti rí pé ìṣẹ̀ṣe yẹn ó ní àlàáfíà gan ju ẹ̀sìn tẹ́ ẹ̀ ń fi lọ àwọn lọ tẹ́ ẹ̀ ń post láwọn yẹn lórí lọ ìṣẹ̀ṣe tẹ́ ẹ̀ fẹ́ káwọn èèyàn ṣe yẹn ló máa padà wá ṣe ìṣẹ̀ṣe tẹ́ ẹ̀ fẹ́ káwọn èèyàn padà ṣe yẹn nígbà tí táwọn èèyàn bá padà ń fi ẹ̀sìn yín lẹ̀ inú ìṣẹ̀ṣe tẹ́ ti lé wọn tẹ́lẹ̀ ló máa padà parí sí ẹ́ ibẹ̀ náà máa padà parí láì fún wọn sí mi ò ní sọ ju báyìí lọ mo kí gbogbo ojú tó wò mí àti tó gbọ́ mi ẹ bá mi pín fídíò yìí ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn èèyàn wọ́n ti ti more than fifty thousand mosques. ní ìlú Iran ẹ torí àwọn ò ní pín so ẹ̀yin tẹ́ ẹ fẹ́ káwọn èèyàn ní tẹ́ ẹ fẹ́ káwọn èèyàn kí ọpọlọ wọn ṣí tẹ́ ẹ fẹ́ kójú wọn là ẹ bá mi pín fídíò yìí kó dọ́dọ̀ àwọn tó yẹ kó dé mo kí gbogbo wa ọjọ́ òní ọ̀sẹ̀ yìí á dùn fún gbogbo wa láṣẹ Elédùmarè mo kí wa pé ó double.